ẹnìkan béèrè béèrè pé kí ni ìdájọ́ kí ni ìdájọ́ tó wà fún ọkùnrin kan tó ní ìyàwó àkọ́kọ́ ìyàwó tó ní kò bá sin lọ́hùn àdánwò méjì níbẹ̀ lára rẹ̀ kò bá sin ọlọ́hùn bẹ́ẹ̀ sì ni pé kò gbọ́ràn sí ọkọ lẹ́nu ọkọ wa fẹ́ ìyàwó kejì ìyàwó kejì tó wá fẹ́ yìí kò mú wọn sójú kan náà ìyàwó àkọ́kọ́ wà ní ilé ọ̀tọ̀ ìyàwó kejì wà ní ilé ọ̀tọ̀ ìyàwó kejì yìí òun wá jẹ́ olùsìnlọ́hùn ó sì ń tẹ̀lé àṣì ọkọ rẹ̀ ó wá gbọ́ ọ̀rọ̀ kan tí mo sọ wípé kò dáa kíyàn fẹ́ ẹlẹ́hàlé ajáta pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ wà nípò olójú méjì nú ẹ̀sìn ìṣe rẹ̀ ti jọ olójú méjì nípa pé ìwọ nìkan ló níyàwó méjèèjì ọ̀kan jẹ́ agata ọ̀kan sì jẹ́ ẹlẹ́hà so obìnrin wa ń bèrè ní ìsìn wípé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ń gbé o ṣùgbọ́n kọ̀ǹdíṣà àwọn nìyẹn ìyàwó àkọ́kọ́ sì ti bí ọmọ rẹ̀gẹ̀dẹ̀ fún ọkọ ọkọ ò wá ṣetán àti kọ̀ ọ́ nítorí pé financially ọkọ̀ wà òkè obìnrin yìí náà tó jẹ́ aláìgbọràn yìí ó nípa tí ń kó lórí ẹ̀kọ́ àwọn ọmọ ọkọ wa wò pé tó ń bá lẹ̀ yóò ọmọ lu òun ibo lòun ò ti rí owó boarding house boarding school àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èsì ṣe rí gbogbo àwọn tíyàwó wọn tí wọn ò bá wọn sin lọ́hùn ní ojúpọ̀nà súnà tọ́ka sí pé ọkọ nìkan ní ń ṣe tó sì wí wí wí wí wí tí ọ̀gbọ̀ gba kádàrà kádàrà tó ni ó torí pé àṣetọ́nà bá pa ọ ni pé kú wa ahlikum naro ẹ la ẹ̀mí yín ẹ la ẹ̀mí ara ilé yín níbi iná kì í sí ọkọ ni ẹni tó fẹ́yàwó sílé tó ń sọ fún wa pé ẹnu òun ò ká kò sì yẹ jí ọkọ fóńtọ̀n ìyẹn sọkọ kì í sọkọ gidi the same thing náà kì í sí aya gidi lẹ́ni tó lọ́kọ ńlé tí ń sọ fún wa pé ọkọ òun ò bóun sin òun nìkan lòun dá ọlọ́wọ́ bá sìn fi tó wu ọkọ òun lọ́kọ òun ń ṣe ìwọ́n náà èèṣà ayagidi ayagidi kì í máa wà ní abẹ́ kùdárù ẹ̀yìn méjèèjì lẹ́ẹ̀jọ dáhùn pé ìlọ́jọ́ àlèkìyàmà ṣe wá rí ẹni tí ẹ̀ lẹ̀ nítorí ẹ̀sìn ó lè kọ̀yàwó lẹ̀ nítorí ẹ̀sìn o ṣe é mọ̀ túmọ̀ rẹ̀ kò kọ̀yàwó lẹ̀ nítorí ẹ̀sìn ṣùgbọ́n yóò padà kọ̀yàwó yẹn lẹ̀ nítorí ẹ̀sìn ọjọ́ tóbìnrin yẹn bá fi ṣẹ̀sìn ládùúgbò tó fi ṣẹ̀sìn tí gbogbo ará alẹ́ ará oko tí wọ́n mọ rúyàn tó jẹ́ tó borúkọ ẹ̀ jẹ́ nígbà náà ní àsọ pé lílọ lọ agásí pé ọ̀kọ́ ọ̀lẹ̀ torí ìtọ́ ọlọ́run torí ìtara àti ẹnu fíkọ̀ ọ̀lẹ̀ ìkọ̀sílẹ̀ rẹ ó ti ní ẹ̀rọ̀ nù ìkọ̀sílẹ̀ rẹ ó ti ní kápítà ẹ̀rọ̀ ọ̀kọ́ ọ̀lẹ̀ nítorí ti tọ́lọ́run bí kò ṣe nítorí ti ti tara tìyẹ obìnrin tí ọba fẹ́ tí ọba ti bọ́ sin ọlọ́run gẹ́gẹ́ bó ṣe fẹ́ kọ́ máa ṣe tí ò sin ọlọ́run ìyẹn ni ẹ̀rọ nọmba one kápítà ẹ̀rọ̀ sí níkẹlẹ́ lẹ́yìn náà ló kan sí ti ẹ̀ kọ̀wábọ̀ sí lọ́hun òye ọkọ fún ọba òun sọ pé ọsọ fún kèkírun náà ni kèéborí náà ni ó rí òhù kò kírun kò sí kankan ó tún yọ ṣọ́ọ̀ṣì lọ́mọ́ ọ bí ọ̀lọ́ rẹ ọ ń yọ ọ ń lọ lẹ́yìn rẹ ó ti gbà pò ní ọmọ bọ́ rí ọmọ rẹ ọmọ pé bí ìyá wọn bá ti rí làwọn ọmọ náà ṣe rí kẹ́yìn ọ̀sán kọ ọgbà pò níyàwó kọ máa lọ gbé ọ̀rọ̀ rẹ sí ibi tó ga jù ẹnìkan ọ̀rọ̀ pé kò dọmọ sí boarding school o ẹnìkan ọ̀rọ̀ nítẹ̀yìn o public school ń bẹ o àwọn tó kakọ́ public school wọn lálùbáríkà o tó di yí ọ pé ibi tó ibi tó fẹ́ ibi tágbára rẹ̀ ò ká tó fẹ́ ràn mọ́ ló fi ní pọ́blẹ́mù o. ọlọ́run ní í ṣe ìyàwó wa ọmọ wa ní fìtínà fún wa o kì í ṣe nǹkan tó jẹ́ àtẹ́wọ́gbà ní àwáwí kọ́ ọmọ sọ wípé ìyàwó rẹ ọ̀bọ sí lọ́hùn òsì sọkọ rẹ̀ àmọ́ gọ́tí bàbá ọ̀dá náà kà ó lù yánnayànna gọ́tí bàbá ọ̀fọ́sọ́ na ya kò olùyànnayànna ọkọ̀ tó bá kòrun fún ọ ọfà bínú yọ nítorí ta lọ fi bínú nìsín torí ara rẹ ni bínú torí ọlọ́run so ìwọ gẹ́gẹ́ fún ara rẹ o ò nífẹ̀ẹ́ obìnrin o ò nífẹ̀ẹ́ rẹ ọkàn nífẹ̀ẹ́ rẹ nítorí benefit ara tiẹ̀ ni kì í ṣe nítorí ìtọ́lọ́run èyí ṣe sọ́gá sí pé nígbà tó bá tí ọlọ́run ànígbọ́jà kò sí kírun náà kò sí lọ́ọ̀ náà àmọ́ tí ọba tí ọlọ́rùn ìgbà náà láàmọ́ sọ pé ọ̀tí ẹ̀ máa fà ní ẹ̀ ọ̀tí ẹ̀ mọ̀ wúlò rẹ̀ oní ó kírun kò kírun oní ó gbá kò gbá èyí ti rí tó ga sí pé ńgbà tí ó yí tọ́ba tó gún ọ o kò jẹ mọ́ ò lóòótọ́ síra